wọ́n ní wọ́n wá lọ ṣe wọ́n wá lọ ṣùtì ìmpì ẹ̀yẹ wọ́n ní wọ́n nà án mo wá lọ bá mo ní jẹ́ kí n sọ̀rọ̀ mo bẹ́ẹ̀ mo kúnlẹ̀ fún mo wá ní òkè àwọn tó mọ̀ ó yá máa pè wọ́n kó máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ mo ní ṣé kò mọ Wàsíù Àyèdè ṣùgbọ́n olórin náà ni ó rẹ́rìn mo ní ṣé kò mọ eh, Pasuma ó wá sọ pé òun mọ Pasuma mo ní ó yá pé Pasuma lójú mi báyìí ó pé mo ní ẹni sí kọ́ mo ní mo ṣáà máa ń gbọ́rọ̀ ẹ̀ pé ó ṣáà nípa kan ní orílẹ̀-èdè nàìjíríà mo ní pé ó náà máa pé mo ní òkè jẹ́ ká lọ sọ́dọ̀ ọba ìkòròdú ó fún wa náàyè pé ká lọ sọ́dọ̀ ọba ìkòròdú yẹn ṣùgbọ́n létà ó ní pé ká má lọ mọ́. sọdẹ sọ ìdí tí wọn fi ní kẹ máa lọ. kò sọ ó ní òun fẹ́ kán pa mí pé kí má lọ máa rojọ́ nítorí kán má lọ kidnap mi mi kì í sọ fún mi ò kì í sọ fáyàn pé mi ìyá Mohbad inú ilé tó gbà fún mi mo yẹ̀ṣẹ̀ pé five months bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ pé mi ìyá Mohbad ó dẹ̀ wá mi wálẹ̀ mẹ́ta mi ìjẹ́ kọ́ kí mọ̀ pé mi nígbà tó kú ṣáà ń pè ṣé mi ni mo bí mo nìyẹn àwọn èèyàn gan pariwo pé ó ní kí n má ó mú mi kúrò ní ìyànà ni mo gbó mi kó ní kí n máa lọ sí Kòròdú pé kóun lè máa máa wò mí ní time to time ó dẹ̀ tún mo ṣẹ̀ṣẹ̀ pé five months nínú ilé yẹn ó gba ṣọ́ọ̀bù gan fún mi ṣọ́ọ̀bù yẹn mi ti òpin ẹ̀ ó fún mi lówó mo ti ra visa ńlá mi jì jẹnẹrétọ̀ ńlá ìjọ tó kù yẹn gangan ó lóun máa send five million sí mi ipe kí n lọ fi rajà ìyàwó ẹ̀ lóun máa wá bá mi ipe kí n pẹ́